ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lọ́wọ́ àníìsìn tẹ́ pé tíyàwó rẹ̀ ti máa ń dùn ma tíyàwó rẹ̀ bá ń ṣe dáadáa sí ó lè máa pè ìyá rẹ̀ ní òmí ìyá mi ìyá o ìyá mi ìyá o tani ìyá náà ìyá tani ìyàwó rẹ̀ ṣe di ìyá ìyàwó ìyá rẹ̀ ṣe di òmí òmí báwo ìyá rẹ̀ ń bẹ́ńlé bí ìyá rẹ̀ bá sì ti wà nù kòtò ni ọwọ́ àmọ́ pé ìyàwó rẹ̀ ní òmù tani torí ẹ̀ láti sọ pé ẹ sọ ẹnu yín dáadáa ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n máa béèrè ìyàwó lọ́dọ̀ ọ̀rẹ́ wọn wípé ó mú nǹkan Umu báwo ummu ta ló ń béèrè tó bá jẹ́ pé ọmọ rẹ̀ bá ń jẹ́ ibrahim ó ní ummu ibrahim ńkọ́ umu khadija ńkọ́ èwo ni umu ńkọ́ irú ètò ti pé ọ̀pọ̀lọpọ̀ gbà lẹ́nu àwọn yorùbá nú àṣà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dáná láyé sí náà ní o àṣàkáṣà wípé ìyá ńkọ́ wọ́n ń bi ọkọ léèrè nu tó bá sì pàdé ọkọ lọ́nà pé bàbá ńkọ́ bàbá ta ni ìyá tó ń béèrè ìyá ta ni ṣé ìyàwó alẹ́ jẹ́ ìyá rẹ̀ kọ́kọ́ òkì malẹ̀ àbí ọkọ alẹ jẹ́ bàbá fún ìyàwó rẹ̀ kó nà ọgbà kí bàbá òun kí òun mọ́lẹ̀ àbí àṣàkáṣà akínlẹ̀ ń dá wọ́n máa pàdé ìyàwó náà lọ́nà bí wọ́n ṣe ń wí yorùbá àti ọba mu bẹ́ẹ̀ náà làwọn náà tún máa wí léde lárúbá tí wọ́n gbọ́n wọ́n lè ní àbúńkọ́ tó tí wọ́n sì pàdé ọkọ wọ́n ní ń mú ńkọ́ ń mú báwo ń mú tání tó gbogbo eléyà gbọ́dọ̀ kí ìsẹ́nu wa o káma máa fẹnu wa rọ́ọ̀fù torí ẹ̀rù ń bá wa káma wa lọ jẹ́ pé látara bẹ́ẹ̀ iná lọ lọ sẹ́nu bóró tọ́wọ́ a lọ pìyàwó rẹ̀ níyà rẹ̀ tó a lọ sẹnugóró tó foríkì rẹ̀ tó fi wé ti ìyá rẹ̀ àbí tẹnìkan míì tọ́lọ́ ń ṣe léwọ̀ fún ọ láti fẹ́. ọlọ́run ẹlẹ́dàá wa ó tàbùkù àwọn ẹni tó ṣe pé wọ́n ń ṣe zihab wọ́n fi ìyàwó wọn àbí wọ́n fi oríkèé kanu rẹ̀ wọ́n fi ń wé tẹnìkan tọ́jú ìwọ̀ fún ọ láti fẹ́. ọlọ́run ní alladhina yudahiruna minkum min nisa'ihim ma hunna ummahatihim in ummahatuhum illa allai waladnahum wa inna Allaha la'afuwwun من nínú المجادلة آية لكج الله ọlọ́run ní àwọn ẹni tó ṣe pé wọ́n á máa fi àwọn ìyàwó wọn àbí kí wọ́n fi oríkèé kan nínú oríkèé wọn wé tẹlòmíì nínú àwọn obìnrin tọ́lọ́ ń ṣe léèwọ̀ fún wọn láti fẹ́ níyàwó ọlọ́run ní pípè tí fífi wọ́n wé àwọn ìyá wọn tó ń fi wọ́n wé àwọn ìyá wọn yìí báyìí àṣìṣe ni torí pé àwọn ìyàwó tẹ̀ ń fi wé àwọn ìyá yín wọ́n èsè ìyá yín o wọ́n èsè ìyá yín ṣé báwọn ìyá yín làwọn ẹni tó bí yín lọ́mọ Allah ìyá yín lẹni tó bí yín lọ́mọ àpọ́nlé ni màmá màmá tó máa ń pè arúgbó kan màmá màmá kì í ṣe màmá ẹ̀ nígbà tí èso ń ló bí ọ ẹni tó bí ọ lọ́lọ́run ṣàlàyé yìí ẹni tó bí ọ ni màmá rẹ̀ ọlọ́run ni àti pé dájúdájú àwọn ẹni tí ń fi àwọn ìyàwó wọn wé ìyá wọn ọlọ́run ni mo búra wípé ọ̀rọ̀kọ̀rọ̀ ni wọ́n ń sọ ọ̀rọ̀ èké ni wọ́n ó tilẹ̀ jẹ́ pé dájúdájú alámójúkúrò aláforíjìn lọ́lọ́ tẹ bá tọrọ àforíjìn ọlọ́run àbọ̀ foríjìn yóò sì ṣàmójúkúrò fún yín. tọ́ báwo ni ziharu ti sì lè wáyé ziharu lè wáyé lẹ́sẹ̀kẹsẹ̀ kí èèyàn sọ fún obìnrin pé ìwọ yóò ọ̀rọ̀ rẹ nìsín ó ti dà gẹ́gẹ́ bí ẹ̀yìn ìyá òun ọ̀rọ̀ rẹ lọ́dọ̀ òun ó ti dà gẹ́gẹ́ bí ẹ̀yìn yọ̀hún wọ́n máa fẹ́ yẹn lélẹ̀ ẹ̀yìn yọ̀hún ló ti fi lélẹ̀ ó kọjá ziharu tẹ́nìkan ṣe ń ṣe ló fi kọ́ nǹkan kan lọ́rùn bí kò sọ pé tí rọmọdọ́nà bá dé ọ̀rọ̀ rẹ ó ti dà bí ẹni pé tó ń bá tún fẹ̀yìn rẹ lélẹ̀ bí ẹ̀yìn yóò ní ọjọ́ ó fi kọ́ rọmọdọ́nà lọ́rùn yẹn tí rọmọdọ́nà ti dé ziharu dénú ìgbà míì ó lè bí kò sọ pé anti àríyèké zahri ummi fi shahri al-muharram ìwọ ní ìsìn ọ̀rọ̀ rẹ tó ń bá tún fẹ́ yìn rẹ lélẹ̀ yọ̀dà bí gbà tó ń fẹ́ yìn ìyẹ́ òun lélẹ̀ ni o tó bá doṣù al-muharram tóṣù yẹn bá fi lè lọ tí ó báyàwó rẹ lò ìdíhàrò ti tànù tó fi lè wá fà lò lóṣù muharram yẹn àjọ ìpè. yọ san tàràn yọ sàn tàràn kí lèyàn tiẹ̀ fẹ́ máa fẹnu wàrọ̀ fùsì gànà rí ọ̀dáyàwó rẹ̀ mà nígbà tí èsì pọ̀ gbádùn ọmọ pé ìyàwó rẹ̀ lélẹ̀ ìyá rẹ̀ ọ̀tọ̀ ìyàwó rẹ̀ ọ̀tọ̀ kí ni tó jẹ́ yó tó fi wá máa fi ìyàwó fi wé ìyá rẹ̀ nígbà tí èsì pé èèyàn ọmọ ti ń ṣe ṣebí iye èèyàn ní ìsinyìí báyìí àyè àpọ́nlé ló ń wà àyè aṣọ ìyá wà àmọ́ tẹ́nìkan bá wá fi ìyàwó rẹ̀ tó bá fi wé ìyá rẹ̀ àbọ̀fẹ́ ẹ̀yìn rẹ̀ ó fi wé ti ìyá rẹ̀ tọ́ dájúdájú ọ̀ràn yẹn ló jẹ́ kó ṣe ìtanràn síwájú kó tó bá ìyàwó lò tó bá fi lè bá ìyàwó lò ṣáájú kó tó ṣe ìtanràn ó tún ṣẹlọ̀ síbẹ̀síbẹ̀ yóò ṣe ìtanràn kí wọ́n á ní ìtanràn tẹni tó bá fi ìyàwó rẹ̀ àbóríkè kan nínú oríkè tìyàwó rẹ̀ ó fi wé tìyá rẹ̀ àbófiwé tẹlómìn nínú àwọn ẹni tí ọlọ́run ọba ṣe léwọ̀ fún láti fẹ́. ìtanràn rẹ̀ ọlọ báyìí á sì tó gẹ́gẹ́ bí tíṣẹ́ ń bọ̀ yìí. alákọ̀ọ́kọ́ òun náà ní kó bọ́kùn lọ́rùn ẹrú ẹrú tí ó wà bọ́kùn lọ́rùn rẹ̀ gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí yọ wà mùsùlùmí rà tó bá jẹ́rú yọ bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ eléyìí ni àkọ́kọ́ nǹkan tí ó ṣe. eléyìí wọ́n ń pè ní wájibọ́n alẹ́ tẹ́rtìtì ọ̀ràn yẹn ni tá a sì gbọ́dọ̀ tó tí ọba tó rí ẹrú tó jẹ́ mùsùlùmí tó lè bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ ìgbà náà ló tó wá kan pípé kó ṣe nǹkan ẹlẹ́ẹ̀kejì àmọ́ tó bá ti rẹ́rú tó jẹ́ mùsùlùmí rà kò ní í ṣe tẹ́lẹ̀kejì kí ni ẹlẹ́ẹ̀kejì náà òun náà ni kó ṣe sùyàm kọ́kẹ́nu rọ́ṣẹ̀sì fọlọ̀ fóṣù méjì gbáko ní tẹ̀léńtẹ̀lé fóṣù méjì gbáko ní tẹ̀léńtẹ̀lé kò gbọ́dọ̀ já kò sì gbọ́dọ̀ yẹ̀ yóò tó lẹ́sẹẹsẹ yóò máa ṣe lónìí yóò ṣe lọ́la yóò ṣe lọ́tùlá yóò máa bá a lọ bẹ́ẹ̀ tó sùn méje pé àmọ́ tó bá dé kójú ọdún ọdún ìtúnu Ramadan abọ́dún léyà ọba bá a lẹ́nu pé ń ṣe sùyàmù oṣù méjì kò ní í ṣe sùyàmù lọ́jọ́ ọdún o torí pé haram ní ká ṣe sùyàmù lọ́jọ́ ọdún àìwá ṣe sùyàmù lọ́jọ́ ọdún léyà lọ́jọ́ ọdún ìtúnu Ramadan kò pé sùyàmù títí ń bá bọ̀ ń tẹ̀lé ń tẹ̀lé já kọjá bẹ́ẹ̀ náà ni tọ́ba ti kẹ́ni tí ń ṣe sùyàmù oṣù méjì bọ̀ ní tẹ̀lé ń tẹ̀lé yìí báyìí ọba jẹ́ pé nǹkan oṣù lọ́ba ṣe tọ́ba pé obìnrin ni bá ń ṣe bẹ́ẹ̀ níbi tóbìnrin náà ti ń ṣe kàfàrà tiẹ̀ nǹkan oṣù kì í já tẹ̀lé ń yìí nítorí pé nǹkan tá a lágbára lórí rẹ̀ nǹkan oṣù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tí ẹni tó wá ṣe tó fi ìyàwó rẹ̀ tó fi wé ìyá rẹ̀ àbófo oríkè kan nínú oríkè rẹ̀ wé tẹnìkan nínú ẹni tọ́lọ́wọ́n bá ṣe lé wọ̀ fún láti fẹ́ tí ó bá tún lè sọ sùyàmù oṣù méjì ní tẹ̀léńtẹ̀lé ìgbà náà ló tó wá kan kó fún ọgọ́ta aláìní kó fún wọn lóúnjẹ oúnjẹ eléyìí tó ṣe pọ́wọ́pọ̀ ní ìlú tí wọ́n wà gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú aláìní yóò fún wa ní múdù méjì méjì múdù méjì méjì tó ń jẹ àbí kó fún ẹnìkọ̀ọ̀kan ní tó ṣe déédéé rẹ̀ kìlógíráàmù kan àti twenty grams oúnjẹ tó tó bá sì fún àwọn aláìní lóúnjẹ ọ̀sán àti oúnjẹ alẹ́ lóúnjẹ tá ti sè oúnjẹ ọ̀sán àti alẹ́ tó fún ọgọ́ta aláìní lélẹ́yìí eléyìí náà ti tó ọlọ́run ẹlẹ́dàá wa ni والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسا ذلكم توعظون به والله بما تعملون خبير فمن لم يجد فصيام شهرين متتابعين من قبل أن يتماسا فمن لم يستطع فإطعام ستين مسكينا ذلك لتؤمنوا بالله ورسوله وتلك حدود الله وللكافرين عذاب أليم نعم الحمد لله رب العالمين هذا كيف هو نوبة أدرك الله سبحانه وتعالى وزواني صدوري بعد بعد من بعد أن في يوسف عليني إذا كان يوبوا عليني أبني يجب أن يوبوا tó bá ti fún wa lóúnjẹ oúnjẹ tútù tí wọn ti sè tí kálukú ti gba mútu méjì méjì tó ti parí kìlógíráàmù kan àti twenty grams tó bá ti fẹ́ nìkọ̀ọ̀kan tí wọ́n bá pé ọgọ́ta ti parí àmọ́ kì í ṣe pé ní tí a ní kókó fọ́gọ́ta èèyàn náà wàá kó fèèyàn kan. ṣé o lè ṣe lóríṣiríṣi oúnjẹ àbí oúnjẹ yọ̀kan náà lórí ṣe gbogbo ẹlẹ́kan náà. oúnjẹ oríṣi kan náà tó bá ti jẹ́ pé oríṣiríṣi oúnjẹ yóò jẹ oúnjẹ tá a lè fi mú dùn wọ́n kì í kó fẹ́nìkan ní àgbàdo kì í kó fẹ́nìkan ní ráìsì kì í kó fẹ́nìkan lẹ́wà ọ̀rọ̀ ni àti gbọ́dọ̀ jágbìyànjú káàdì wọn lórí gbà ládùúgbò sí ní alẹ́ tòní ẹjẹ́ àgbìyànjú kápàdé àwọn olùdó wọn lè dé àsìkò yìí ní ọ̀làkọ́lọ́sọ̀ ọ̀jọ̀lọ́lọ́wọ́ assalamu alaikum warahmatullahi wabarakatuh